إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وتابعين لهم بإحسان إلى يوم الدين أدغفوا لهم وباء الله أترى بكلام وتيولار فنبي ومحمد صلى الله عليه وآله وسلم أراني الإسلام àkírà pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh nínú wà tí ó lè mú kẹsìn wá pé níwájú ọlọ́run tó lè mú kárí òfin ọlọ́run ọba sọ bó ti tọ́ àyí bó ti yẹ wani tí a ń pè ní al'amana al'amana èdè lárúbáwá ni wọ́n mú látara amina أن أمن يأمن أمنا أمانته أمن يأمن أمنا أمانة أمن oníkọ́kẹ́ èèyàn balẹ̀ ìfọ̀kànbalẹ̀ ní jẹ́ al'amùnà tó ti di wípé apàlẹ̀ nǹkan mọ́ síyàn lọ́dọ̀ kí Kini ma bá al'amánà nǹkan tá a fún yẹn ní jẹ́ àmánà tá ló fojú tó al'amánà oní gbogbo tá a bá fẹ́ ní kejì ta ní bá ń tọ́jú rẹ̀ máa bá mi dáàbòbò bá mi sọ gbogbo tí ń bá bùkátà sí kí n rí ìgbà bí ti fún ọ ẹni tá bá wá fún ní nǹkan yẹn tá fi mú tán tó sì bá wa ṣe bẹ́ẹ̀ tí ó jàmbá rẹ̀ irú ni là ń pè ní al-amin ẹni tá a finú tán ẹni tọ́ka àwọn abalẹ̀ lé lórí wípé kò ní jàǹbá ń ta ni ó tọ́jú tó lábẹ́ bẹ́ẹ̀ al-amana ìdàkejì rẹ̀ ní jàǹbá al-amana ìwà káfí fọkànbalẹ̀ lóyìn lórí ìdàkejì rẹ̀ ní tí ń jẹ́ jàǹbá ìwà amánà yìí ìwà tó rẹwà púpọ̀ ni ò ní ká dá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ padà fún ká fojú tó ká má jẹ́ oyin yẹ muslim òdodo yóò ti kúlẹ̀ haqqin haqqa yóò mọ̀ fún gbogbo lámáyín àti kó wá lẹ́tọ̀ọ́ rẹ̀ bó sì yẹ fún wọn lè tán bá fi kìí eléyìí ní ìtumọ̀ àmánà àmánà tá ń sọ yìí yóò máa hàn lábala wípé ẹni tó bá jẹ́ al'amin ẹni tá fi nǹkan yẹ ti ọ̀nà tó fi lè rí sọ oníkó lámojú kú níbi wọ níwọ̀ ta fún kó má ríwọ̀ níwọ̀ ta fún gẹ́gẹ́ bí tó lè ṣàǹfàní látara ẹ̀ tíyàn bá nírò wà bẹ́ẹ̀ lọ́wọ́ ìwà àmójú kú lára nǹkan yóò lè jẹ́ al'amin kò ní rí nírí wípé àtowó tiwa àtowó olówó kọ́lọ̀ mọ́ fi kan wọn wà ń bẹ̀ owó olówó ń bẹ ní tí a rẹ̀ kìí sówó tí ẹ àmánà ni nínú tí mọ́mú yẹn dá nǹkan yẹn padà fẹ́ni tó ní lórí ọ̀ràn àyà torí kìí ṣe títí ẹ nǹkan ẹlẹ́ẹ̀kẹta tó lè اهتمام الأمين بحفظ ما اؤتمن عليه من حقوق وعدم التفريط بها والتهاون بشأنها كان تبافن كان تانيكو توجوري kíro ní lákàkún rẹ̀ ó lè jọ ọmọ aláfisí lọ́dọ̀ kó kàákún kó ń fi sáwẹ́wà kó mọ́ fọwọ́ yẹpẹrẹ mú ó lè jówó náà látọ́jú sọ́dọ̀ rẹ̀ kódà ìyàwó tí ń bẹ lọ́dọ̀dẹ̀ rẹ ọmọ ọlọ́mọ ni ẹ bá ti jọ pẹ́ débi wípé ẹjọ́ ń lo ọgọ́rùn-ún ọdún pẹ̀lú ara yín ọmọ ọlọ́mọ ni ọmọ èèyàn kan ni amánà yìí ọ̀gá ilé iṣẹ́ proprietor school teacher sọmọ tí ń bẹ nù class àwọn ọmọ tó ti bẹ ń wájú wa àfà gbogbo wọn àmàìnáàtì ni wọn gbogbo ọ̀rọ̀ fojú tó wọn tó fi sí pé ń ta bá ní kó gba nǹkan kó tọ́jú ẹ̀ ah ta bá mọ̀ in tí èyàn máa ń láàgùn lé lórí ni kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ráàdì àmánà kódà wọ́n lè ní kí èyàn ti gbé jù wọ́n mọ̀ wípé ẹni tó fi nǹkan pamọ́ sí ọlọ́dọ̀ bó ò bá lè dá padà fún bó ti fún ọ bó bá lè ṣàtúnṣe nǹkan yẹn kó dájú bó ti fún ọ lọ pàápàá jùlọ lọ́mọ akẹ́kọ̀ọ́ bá kọ ní kí ó bá kọ níwèé tó bá lè dánmọ́ yẹn padà kó dájú bí wọ́n ti fún ọ lọ kò yẹ kọ́mọ yẹn tún bàjẹ́ sí ìyàwó tó fẹ́ sí inú bó o bá lè rí tọ́jú kó dájú báwọn òbí tí wọ́n yọ̀ǹda rẹ̀ fún wọn níyàwó ti yọ̀ǹda rẹ̀ lọ kò gbọ́dọ̀ tún mọ́ wá bàjẹ́ sí kárí káni hábà ọkọ rẹ̀ fìyà jẹ ọ ni ẹni tọ́lọ̀ bá ní kó ní ń ọlọ́run bí ń béèrè bó mo sì tọ́jú àmánà sí jẹ́wọ́n mùsùlùmí ipò tí àmánà ń bẹnu sùlámù ga púpọ̀ kódà gbogbo tí ń jẹ́dà tọ́lọ́run bá dá tí wọ́n lágbára jù wá lọ ọlọ́run bá darí àmánà sọ́dọ̀ wọn láwọn ò lè أعوذ بالله من الشيطان الرجيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال ọlọ́run ní apilẹ̀ apẹ̀sánmà gbà sí mi lọ́dọ̀ ní oyá yìí náà ẹ máa tọ́jú rẹ̀ ẹ fojú tó àmọ́ náà ìmẹ́ ọlọ́run ní ẹ fojú tó ọlọ́run darí rẹ̀ sí sánmà ọlọ́run darí rẹ̀ sílẹ̀ sánmà àti ilẹ̀ àtòkè gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí wọ́n jù wá lọ wájú ọlọ́run ọba ní ìdẹ́dà la khalqu samawati wal ardi akbaru min khalqi an-nasi walakinna akthara ọlọ́run fi yóò yé wa bẹ́ẹ̀ ká ní nínú rori ọmọ ẹ̀dẹ́ èèyàn bẹ́ẹ̀dá sí máa ń dá nǹkan sí ní lára ọlọ́run ní pàápàá jùlọ dídẹ́dà sánmà àti ilẹ̀ ó tóbi níwájú èmi ọlọ́run ju dídẹ́dà ọmọ ẹ̀dẹ́ èèyàn lọ tó ń ti bí ọlọ́run bá sẹ́lẹ̀ àmánà sí wọn lọ́dọ̀ fa abẹ́yìn kéde pé wọ́n yarí mọ́lọ́run lọ́wọ́ fa abẹ́yìn wọn ò lè gbìyànjú ẹ̀kan láwọn wàṣfàkọ̀nà mínìhà wọ́n bára wọn káànú <laughs> lè lórí babalàgbà sáàlè fojú tó tí kò ní díyà fún olóòjá alkiyama ọlọ́run pé ọmọ ẹ̀dẹ́ èèyàn kò pé dásọ́rọ̀ wà hamala halisan ọmọ ẹ̀dẹ́ torí wípé ìtọ́lọ̀ sọ ní wípé àti sánmà àti ilẹ̀ àtòkè gbùdẹ̀dẹ̀ àmà náà ti sí wọn lọ́dọ̀ wọ́n kọ̀m̀plín à lágbára rẹ̀ à lóye rẹ̀ à lẹ́kọ̀ọ́ rẹ̀ bó láàrí sọ wàhámẹ́lẹ̀ hẹ̀lì ìǹsàn ọmọ ẹ̀dẹ́yàn tọ́rọ kàn rárá òun bẹ̀rẹ̀ kébé ogbé àmánà rò ọlọ́ni tó sì jẹ́ ó ṣe bẹ́ẹ̀ ni wípé innahu kana zaluman jahula alábòsí ni aláìmọ̀kan gbáà ní aljahul tí ò bá yá lábòsí ó ti rí àmánà tí èmi ọlọ́run mo fẹ́ darí sọ́dọ̀ àwọn sánmà àti ilẹ̀ àtòkè yẹn tí wọ́n lè gbé òun ti rí àǹfààní kan lára ẹ̀ bó ń bá gbé òun rà àǹfààní kan lára ẹ̀ ní tí sẹlómi náà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ bọ́mọ nílé ẹ̀kọ́ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ bọ́mọ nílé ẹ̀kọ́ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ bí sáàfù ti pọ̀ nílé iṣẹ́ ẹlòmíì kò lè rówó wọn sán kò lè rí sẹ́ ṣùgbọ́n ojú kòkòrò wípé ma mẹ́kẹ́ àpéjúwẹ̀ láfi ṣe o bẹ́ẹ̀ náà ni gbogbo bitẹ́lú ní náà gbalẹ̀ sí pé wọ́n fi dáko wọ́n nìkan iná sì ní oko wájú oko ẹ̀yìn èlò ló fẹ́ nìkan dá yóò gba gbogbo ẹ̀mọ́ra náà ni torí pé àǹfààní kan tí òkú fẹ́ níbi àwọn àmọ́ náà tí wọ́n kò jí ó sọ ewu tó wà ń bẹ̀ ó takamá aljahul aláìmọ̀kan in tó rọ̀ mọ́ tí ọlọ́run ní òpè ní àmánà yẹn tó bá ti kó bá yíye bílẹ̀ àti òkè àti sánmà ti yarí ó yẹ kó wọ́n náà yarí wọ́n bá ti ẹ̀fì lọ kó nínú ilé ìgbé ṣùgbọ́n ìmọ̀kanmọ̀kan rẹ̀ ó tẹríba àmánà tó ni gbogbo tàbá fi ti ọlọ́run ọba kìí ní jẹ lọ́lọ́ fi sọ wípé fallahu khairun hafiza ọlọ́run ọba lọba tó lóore jù ní sísọ nǹkan ní ìdáàbòbò nǹkan kò sí ń tàà fi sọ́lọ̀ láyé tí ó sọnù ìtàbá fi sọmọ ẹ̀dá èèyàn ní sọnù bóun gangan ò lórí àìmọ́ tí ó lákàkún rẹ̀ yóò fọwọ́ tẹtẹrẹ mú o lè ní yóò jì lọ́mọ lọ́wọ́ káwòye sí nǹkan yín dáadáa o gbogbo ohun tó bá lè sọ́nú àmọ́nàmọ́ gbà ìwọ́n gan fúnra ara rẹ̀ gan kìí ṣe pé ọ̀dọ̀ ti ẹ ló ti jàǹbá rẹ̀ àwọn èèwó jàǹbá rẹ̀ mọ́ lọ́wọ́ ó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n hold the public offices mr provision of fund òun kó kówó jẹ wọ́n kó jẹ mọ́ lára ni nígbà tí ò ní kò ní agbára tí a fi lè sọ àmọ́nà yẹn ṣùgbọ́n lọ́lọ́wọ́n ó di responsibility lójú àlùkìyà kìí sàwọn yẹn tọ́lọ bá wó di wọn responsible tàn lóhun ló sẹ̀ wá kà wọn yẹn because òun tẹ̀ tún dù ni wọ́n sì ní ó mọ́ dù òun tó wá dù ó tún dù tó tún wọlé kò tún lè fojú tó àmánà yẹn so ìbéèrè rẹ̀ pọ̀ wájú ọlọ́run ìwà àmánà yìí ìwà náà Muhammad ní sallallahu alaihi wasallam kódà sájíká tó gbé dídí lánàbí wọn máa al-amin ẹni tá a finú tán ẹni ìwà mẹ́nà yìí ó jẹ́ wáìṣà nínú ìwà tí a máa ń bá láwùjọ àwọn mùmí ní òdodo àwọn mùmí ní òdodo àwùjọ wọn kún fún àmánà tí ń já sí pé bàbá ní àmánà láyé yóò jáde látara àwà ìgbàgbọ́ ni Allah subhanahu wa ta'ala ó sẹ́yìn fáwọn mùmí ní òdodo tí wọ́n jẹ́ ẹni tí ń tọ́jú ọlọ́ni walladhina hum li amanatihim wa ahdihim ra'un àwọn ẹni rẹ̀ nìyẹn àwọn tó já sí pé bá ń tọ́jú rẹ̀ tí wọ́n fi sí wọn lọ́wọ́ lẹ́rù léèyàn ní tí èmi àtàdéhùn tí wọ́n báwọn èèyàn ṣe rọ̀rùn wọ́n fò fí rẹ̀ wọ́n a mọ́ fojú tó wọ́n a mú ṣe ó jẹ́ ẹ̀rí kan ńláńlá tí ń tọ́ka ìgbàgbọ́ mùsùlùmí òdodo bẹ́ẹ̀ sì ni ìwà jàmbá ń tọ́ka bí èyàn ti jẹ́ mùnáfìkì sí nínú tí ma ń tàṣì rí gbàgbọ́ èèyàn láyé bó ti kí èèyàn kéwú tó bó ti kó fi ẹ̀sìn ọlọ́run yìí tó tó bá ti ń jàmbá àmánà mùnáfìkò ni bó ti kí èèyàn mọ́sálà ìmọ̀ kéwú tó ṣé wàásì náà ní ń gbọ́ ah ah ah ah ẹ dákun torí wọ́n fi nǹkan yẹn ti mí nì èmi gan mo bùkátà sí ní ìlò wọ́n fi ti mí nì lóbi pé tó bá rẹ̀ tó fẹ́ ṣe nǹkan yẹn báṣubàṣu yóò sì bájà ẹni tó fi tì mí fọkàn tán mi nì kí mo fẹ́ sọ fún ìjọ tó lòun wá fẹ́ fi pamọ́ sí mi lọ́dọ̀ mo ti lè jẹ́ hò ó ti dẹrù sí mi lọ́rùn ẹ dákun ẹ bá fojú ń túmọ̀ pẹ́ nìyẹn ní mọ́nì ni ó ń ṣe ọlọ́ alẹ́ àti ọ̀sẹ̀rẹ́ ó ní ẹ̀yà tó lè mùnáfíkì sàlás àpẹẹrẹ tá a fi ń dá mùnáfíkì mọ̀ mẹ́ta ni ìdá haddatha kadhib yóò bá báyàn sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ fún yàn báyìí yóò parọ́ kò lè sọ̀rọ̀ láì má parọ́ wà ìta wa'ada Al-Imam Bukhari ni wọ́n gbà àdìsí yìí wá nínú àdísì mọ́mù ahmed tó sì ní àlàáfíà wọ́n ṣe ọlọ́n ní láìmánì liman láàmẹ́nẹ́tẹ̀lá wàlẹ̀dínà liman láàdẹ̀lá wọ́n ṣe ọlọ́n àdísọ́láàtì wasalam ó ní kò sí mánì fẹ́ntí ò ní àmánà bá kanáà ẹni tí èyí máde òun ṣe kò lẹ́sìn ánàbí jíwì nìyẹn láìmánì liman láàmẹ́nẹ́tẹ̀lá gbogbo ẹni tí bá ti ń jàǹbá àmánà kò nígbàgbọ́ wàlẹ̀dínà gbogbo ẹni tí bá ti ń yapa àdéhùn kò lẹ́sìn bó ti wó máa kírun tó kìí ṣe àmọ́nà tàárí òun ni àṣírí oríire wa láyé ń bí àti lóòjọ́ alkiyama ń mú pé tí mi àti ẹn wá káàkiri láyé ń bí òun lóríire ká mọ́ sórí ibú ká lu ẹsẹ̀ ní ìrọ̀rùn ìjọkíjọ́ tábà pàdé ọlọ́run náà ká láyọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam tó fi ń já sí wípé bí bá ń tọrọ ìṣọ́ ọlọ́run níbi àwọn kan kọ̀ọ̀kan ìṣesí méjì kan bẹ ànábì máa ń tọrọ ìṣọ́ ọlọ́run lórí ẹ̀ pé mo yóò ṣẹlẹ̀ sóhun ànábì ní Allahumma inni a'udhu bika min al-ju' fa innahu bi'sa ad-daji' wa a'udhu bika min al-khiyana fa innaha bi'sat al-bitana sallallahu alaihi wasallam

a'udhu bika min al-ju' mo wá sọ pẹ̀lú rẹ kó ń bí ebi ebi sọmọ ìyá èèyàn gbogbo elébi ẹ̀dá láyé ló sì wà wò gbogbo ìwà aburú tẹ̀ bá máa rí láyé ẹtọpasẹ̀ rẹ̀ lọ bí ebi yorùbá sì sọ àdìsí kan bí tó ní àlàáfíà <laughs> wọ́n ní ebi èèpààyàn ẹ́yìn ẹ dákun ọ̀rọ̀ mi ò lè wọ́ ebi ń pààyàn lẹ́yìn ṣe wáàsí fún ẹ̀yẹ́ jó jẹun náà wáàsí yẹn ó wọlé débi tó ń ṣe ọlọ́run alẹ́sọ̀dátọ̀ sẹ́lẹ̀m ó ní wọ́n bá gbóúnjẹ ẹlẹ̀ débi ń pa ọ tí wọ́n ń pèrún ìyọ̀ǹda ń bẹ pé nígbà tọ́kàn ò papọ̀ ebi ń pa gbogbo ohun tásì fi síkùn iná rèé ó lè mọ́tò nǹkan ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣesí ọlọ́run bó ti dá wa a lè fi bí lu sẹ̀mí kí sẹ̀mí rọrùn ànábì àmà bẹ̀lọ́n bẹ̀fẹ́ ọlọ́run sọ́mí kò ń bí ebi ìdí rẹ̀ fa iná òbí sàdọ̀jì alábàásùn aburú ni alábàánusùn aburú ni ọ̀rẹ́ burúkú ni ẹ̀rí yóò bá sọ wípé ajá tí ò yíó tébí ń pa kìí báyìí tó yóò ṣeré àyíbẹ̀ẹ̀kọ́ nínú àdámẹ́ni fẹ́húnhó bí ìsàtọ̀jí rẹ̀ ọ̀rẹ́ burúkú lè bí ọlọ́run fi sọ̀rẹ́ wa ìṣesí àkọ́kọ́ nìyẹn ìṣesí kejì wà àìwúrò bí kàmínà fìyànà mo torí pé alábàárìn aburú ni jàmbá alìbẹ̀tọ́nà ni píye táwọn fà bá ń se wá sí pé wọ ọlọ́run àti wò láta mórí náà bìtọ́nà wa bá fún wọn ní alábàárìn dáadáa alábàárìn oore bìtọ́nà lẹ́n tó súnmọ́yàn bátúnù inú alìbẹ̀tọ́nà tó súnmọ́ ìdẹ́bí pé òun finú hàn ẹ̀ntàmọ̀ finú hàn yóò jẹ́ nírí ìwọ ọlọ́run tẹ wá rí jàmbá bí bá ń bẹ̀ẹ́nú wà tẹ́yàn mú níwà rí ọlọ́run sóre fún yà náà in tí jẹ́ al'amána òun ní ma ń tọ́yàn sọ́nà lọ́bí iṣẹ́ rí bí yóò bá sì ní àmánà yóò ma tọ́yàn sọ́nà lọ́bí ìwà jàmbá àbí ìwà maimun bin mahron nínú àwọn àbá sásálàfù dáadáa ni wọ́n ní sàlẹ́sà tó nǹkan mẹ́ta kan bẹ yóò àdínà ilẹ̀ albiri olfẹ́jìr a máa tọ́yàn sọ́nà lọ bí orí àti bí wà kòkí al'amana ká máa pé àmánà ní máa tọ́yàn lọ bí orí ní o isi máa ń fẹsẹ̀ yẹn lé lọ bí dáadáa wal ahad ni ká máa pé àdéhùn ní máa ń jẹ́ kéèyàn mọ láti ṣe ìmọ̀ jẹ́yàn jẹ́yàn rẹ̀ níwájú àwọn èèyàn wasilatur rahim kásòkun mọ̀lẹ́bí pọ̀ kó mọ̀ já lọ́wọ́ wa ah ìmọ̀ jẹ́ káwọn èèyàn fẹ́ràn èèyàn sẹ́rídàkejì mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ìmọ̀ jẹ́yàn jẹ́ níbi wájú àwọn èèyàn alkhiyana tó ń jẹ́ ìdàkejì alamana gbogbo oníjàmbá láyé kò lè níwọ̀ gbogbo gbogbo kìíní kan tí ń sàlùwàlá àti kẹran jẹ inú àgègè ní tani ológbò rẹ̀ tí ń sàlùwàlá oníjàmbá ni bí wọn lè sọ́kàn lójú wọn sọ lẹ́yìn tó ń tí bó ti jẹ́ni tó kéwú tó tó ti bó jẹ́ni tó kírun tó ìmá ń sọ̀yàn jẹni bí wájú àwọn èèyàn ni bákan náà tí ìbá má dé òun ṣe gbọ́ ló ní ẹ pàdé àsìkò báyìí ìwọ lọ bẹ̀rẹ̀ lẹ́yìn méjì wákàtí méjì sígbà ní o tó lọ ìgbà yẹn ló tó bá kò rí bẹ́ẹ̀ kì má dé òun fẹ́ bákan tí ẹ̀ bá jẹ́ tí ń jákò mọ̀lẹ́bí kò ní wúlò nù mọ̀lẹ́bí tí yóò bá sì dánù mọ̀lẹ́bí èèyàn àti dá níta ṣòro gbogbo ẹni èyí bá dí mọ̀lẹ́bí tò torí pé ilé láti kẹsàn jáde so charity begins at home èbó ti wá láfíríkà ni kò sí kan tó kẹ èbó pẹ̀lú mọ̀lẹ́bí èbó ò ní mọ̀lẹ́bí gbogbo ẹni láfi sọ ọ̀rọ̀ fámílì òkè èbó to tie things kásokù mọ̀lẹ́bí pọ̀ kò sínú àṣà ìbò ọ̀rọ̀ tí wá ní ẹlá áfíríkà bí torí pé ẹ̀dá tọ́lọ̀ ń dá wa lágbára púpọ̀ agbàpá so mọ́ra wa islam náà sì gbáyé wọlé ó jẹ́ látojú sánmà ó yẹ sọmọ tíjọba tọ́ àwọn èèbó ìjọba ní tọ́mọ wọn kò jẹ́ wọn mọ̀lẹ́bí àwa fúnra wa là ń tọ́mọ ara wa mo mọ dílé ìyá ni mo mọ títí bàbá títí ẹ aso mọ́ra wa ni gbogbo tí islam ò bá ti takò láti fi gbé mọ̀lẹ́bí lárugẹ tí ó tún máa jẹ́ iṣẹ́ ládá ọ̀ràn kí musulmi fojú tó náà tí ẹ̀ bá níwà mánà lọ́wọ́ ó jẹ́ okùnfà kan nínú okùnfà tí máa ń mú èyàn rí ìfẹ́ ọlọ́run ọba tí ẹ̀ bá fẹ́ kọ́lọ́run fẹ́ràn tó fẹ́ di ọlọ́run mọ́kónú kọ̀rọ̀ yàrá mọ́wàá أن محمد صلى الله عليه وسلم ولمن سره أن يحبه الله ورسوله فليصدق حديثه إذا حدث وليؤدي أمانته إذا ائتمن المن أو نبري فيه هو شيخ الألباني رحمه الله تعالى وحسنه ونادي فيه حسن أداه وإن شاء الله ẹni tí bá ń dùn máa ń sábọ̀ hó ẹni an yuhibbahu Allah wa rasuluhu kí Allah subhanahu wa ta'ala wata ala rẹ̀ kí wọ́n fẹ́ràn rẹ̀ wọ́n fẹ́ kọ́lọ̀ wọ́n fẹ́ràn rẹ̀ kánàbí náà wọ́n fẹ́ràn rẹ̀ fali sọ́dìk hadith awúzà haddath kó máa sòótọ́ nọ́ọ̀rọ̀ rẹ̀ tí fún wa fílì <laughs> <laughs> ẹ̀tẹ́ ní kó fà ní wọ́n ní ayùfìlà pérín ẹ̀ẹ̀kan náà ní yìí rẹ̀ mọ́ ìwọ ò dáa <laughs> bá sì káre púpọ̀ wọn ò nípa wọn ò gbọ́ nínú ìran tí mo bẹ̀rù lára wọn jù yìí bó ṣe iná nìyẹn tọ̀ òdà òdà ibi ó parọ́ ju kí ní jílà sọ yìí lọ tó parọ́ ní ẹ̀tẹ́ ní kó bá ní kìí jẹ́ kọ́lọ̀hún fẹ́rin yàn ìwà kejì wà lè adì àmà ẹ̀nẹ́ta òjá tó mìíràn àmánà tán bá fi sí ọlọ́dọ̀ dá padà fẹ́ni tó ní ìwà méjèèjì béèyàn bá ní ká máa mú àmánà ṣẹ ká sì máa sòdodo ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tá a bá ń sọ ìmọ̀ ọmọ kọ́lọ̀hún bàtò jíṣẹ́ ńlá rẹ̀ kan fẹ́rin yàn ìwà àmánà ya'lu biha sha'nu rijal وصف بها النبي صلى الله عليه وسلم أو وصف بها وصف بها النبي صلى الله عليه وسلم شان بأبيدة رضي الله عنه فيقول إن لكل أمة أمينا وإن أميننا أيتها الأمة أبو عبيدة بن الجراح رواه البخاري tẹ́tẹ̀ bá وامانا wà máa náà ìmọ̀ ń لاوجو kí èèyàn

báàgì méjì tó kù yìí ẹ̀dá padà sí létà àti ń kó sìmẹ́ǹtì àló lẹ́nì ibi tí mo bá sẹ́ tèmi délé ní ìwà tí mi fi kọ́sẹ́ tí mi ti wù nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ mi ìtẹ̀lé mọ́ ògùn mọ́ nígbà tí mo dọ̀gá sẹ́ kò sì mọ̀ pé èèyàn ń lọ lẹ́yìn ilé ẹ̀dá méjèèjì padà sẹ́ yi wa jẹ́ kí èèyàn níyì wájú àwọn èèyàn lẹ́ẹ̀sẹ̀ kó ń fáwọn èèyàn lọ́rẹ owó pó fojú tó àmọ́ náà ó sì mọ̀ jẹ́ níyì wọn anábì fi ìwà yìí ó fi ròyìn kan nínú àwọn aṣíwájú wa dáadáa náà sọ̀hábàtul kiram Abu Ubaida nínú àwọn mẹ́wẹ̀ẹ̀wá tọ́lọ̀ bá bù nírò àdínà látàyé Abu wa wọ́n ṣe ọlọ́run ní inna kò sí àìlúmọ̀ ànábì kan láyé tí ò ní èèyàn kan tọ́lọ́run ó ṣàánú débi ìgbàgbọ́ ọlọ́run tí ó dépò alẹ́ àmín gbogbo generations ni ma ní wà inna àmìnà na ayyatu al'umma anábì ń pè ní àti ẹbá àtàwọn jẹ́ Abu ó ní bàbá ń bi àwọn ọmọ wa lérí tí wọ́n ń ṣe Christian competition lórí Islamic study and who is the trustworthy of umma mọ́mọ́ Abubakar mọ́mọ́ Umaru ànábì ti pín kó tó kú àwọn náà ní àmánà kò sẹ́ni tí ò ní àmánà àwọn sọ̀hábà amẹ́ni yí àmánà ti ẹ̀ yí ọlọ́run tó àṣírí rẹ̀ sánàbì lọ́wọ́ pọ̀ ìwọ ìwọ ni àmì ìnù àlùmọ̀ wa náà bọ̀kọ́ ló gbàdé fi wa káfí mọ̀ wípé ipò tó dáa jùlọ tó yẹ kẹ́dàá máa lé nípo ẹni tí ò ní jó ní jàmbá nínú tágbọ́dọ̀ tó fẹ́nu kà bùkátà wa lórílẹ̀-èdè yìí láwùjọ tá a wà yìí láyé tá a ń lò lọ́wọ́ yìí sí àmánà abùkátà sí wà yìí gbogbo ìwà tó dáa níbi ìwà ó tọ́ ìwà kálámánà ìwà kápẹ́ àdéhùn abùkátà sí tá a bá fẹ́ gbélé ayé rọrùn lóǹdí wọn báwọn wà yìí bá ṣe ga jù láwùjọ sí bẹ́ẹ̀ náà ni sẹ̀mí ayé wọ́n sì rọrùn sí i lóhun di wọn bí wàyí bá ti pàṣẹ́kù sí láwùjọ sí bẹ́ẹ̀ náà láti máa gbésẹ̀ mi ayé hílà hílò bó ṣe rí náà nìyẹn ẹlòmíì wọ́n jàmbá àmàna rẹ̀ ni ó sì lọlẹ̀ bẹ́ẹ̀ ó sì bẹ̀rẹ̀ wálìkì àmà bẹ́ẹ̀ ni ó ti kówó lórí ọjà kan tó tún yáwó sí bóyá bóyá bí one billion kìíní kan two billion eventually ó kàn rí pé wọ́n gbà ọ́n lójú ni tó bá ní ha ẹ̀ ní gbọ́kẹ́lì mọ̀kan lẹ́nu rẹ̀ máa kẹsìn lókù mélòó mélòó orí ẹ̀ mélòó mélòó ẹni tó tún ní bp látàrí wípé wọ́n jàǹbá àmánà rẹ̀ ní ń n'i ní rà ní yóò wà kó mílíọ̀nsì fọ́má bá lọ Dubai lọ rajà wá wọ́n sì jọ máa sọ̀rọ̀ ó tó kó dé ó tó kó dé ó tó kó dé ó wa situation tó fi kú láyé kò ní jùmọ́ mùsùlùmí in tá ma ń sọ yìí ó mọ̀ lágbára púpọ̀ kò lágbára ò abùkátà sí láwùjọ wa àti mùsùlùmí àti kò jẹ́ mùsùlùmí abùkátà sí wà máa náà tí máa ilé sọ wípé in tí mo ríre o rẹ̀ kódò ò kó sì lọ sórí rédíò gan kó lọ ra airtime kó kéde yóò sì fẹ́ rọrùn díẹ̀ níjọ́ tó bá ń gbọ́ pẹ́nu ló tú àṣírí ta pé á ah, àtúntò yìí àfáà ni àtúntò yìí ẹni tí mo fẹ́ràn ni mo fi mú tàn ó sì jàǹbá àmánà mi mélòó mélòó níyàwó níyàwó ìyàwó níyàwó tó di ìyàwó níyàwó lágbèkalẹ̀ míì mọ́ bá mi fojú tó ọmọ tí mo fẹ́ fẹ́ ni mo bá mi fojú tó mo fẹ́ lọ léèwé ẹ̀ fẹ́ débì kan ìgbà tí èdè padà báyìí yọ́ mùsùlùmí tọ́wọ́n ti sọ́ díyàwó ara ẹ̀ kódà tó bá tún bí léèrè pé ẹ̀ẹ́n ókè ìyàwó ẹ̀ ní kó tó lọ àrí ókè mo ti gbọ́ ló tún wọ́n rí sùnsẹ́ ló tún wọ́n rí sùnsẹ́ kó dájọ́ mọ́ mùsùlùmí àwọn kan wọ̀nyí àwọn tó bá ti ṣẹlẹ̀ sí láwùjọ tí wọ́n ń jẹ̀rora rẹ̀ lọ́wọ́ wá sí yóò yé wọn dáadáa wá sí yóò yé wọn dáadáa jẹ́ tí ó ti ṣẹlẹ̀ sí lọ òbí méjì kan bẹ wọ́n bí ọmọ méjì méjì ọkùnrin ni wọ́n èyí tó jẹ́gbà ó ṣe àkántánsì wọ́n ṣiṣẹ́ bank ó wáyá báńkì wá ní kó lọ sí kọ́ọ̀sì kan ní abroad nígbà yẹn ó sẹ̀ níyàwó ni nígbò sí fún àtàbúrò rẹ̀ nìkan náà ni wọn òkú mẹ́ta gbogbo tí bá ń lọ báyìí máa ń mú àbúrò rẹ̀ lọ́wọ́ ni ó ti wá rí báyìí ó ti má rí Obi bímọ kan ilé tó kọ́ sẹ́sẹ̀jì tó kọ́lé sí náà ló fi àpámẹ́ṣe àbúrò ẹ̀ sí tí wọ́n jọ ń gbé àbúrò mi wọ́n ní ṣe kọ́ọ̀sì two years ní àbúrọ̀dọ̀ dákùn ìyàwó mi àtọmọ mi wọ́n bá mi fojú tó wọn so mi sì ní fi ẹlẹ̀ sálárì bó ṣe ń gbà yóò máa gbogbo ètò kí níyàwó kọjá sí ìlú òkun sí ọkọ kọjá sójú òkun sí àbúrò bá sọ ìyàwó lóyàwó ẹ̀ ó bí ìbejì làǹtìlàǹtì ọkùnrin méjèèjì ló bá sọ̀yàwó ẹ̀gbẹ́ ìyàwó ẹ̀ ẹni tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ tí ní bèèrè bèèrè o lọ́wọ́ àwọn àfà mi sì ní dákọ̀ ọ̀lú ní ìgbà tẹ́ ń sọ̀rọ̀ pé kókò mọ̀lẹ́bí má jà ó ní kẹ́kẹ́ ṣẹlẹ̀ sóhun ṣé kò mọ̀lẹ́bí yìí ṣé kò ẹjẹ́ ah, kò ń sọ ìdí tí ó fi fẹ́ẹ̀ já àfáàní ah, máa bó ti wo sọ díọ̀ tó àní faramọ́ kó jó já onítọ̀ ló wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìgbà tí sàlàyé ọ̀rọ̀ àwọn àfáàní lẹnu mọ́lẹ̀ ni ó ní ó yẹ kára fún òun àmọ́fẹ́ tó ní sábúrò òun àmọ́nà tó bóun sì fẹ́ràn ẹ̀ tó láyé ara òfin oníká lójọ́ rẹ̀ lásán ni ara lè fún un torí pé bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin òun lè pè ìyàwó òun lẹ́fìrìdì tó àwọn fẹ́ràn ara wọn ga ó máa ti ń pè ìyàwó lóun mọ̀ pé àbúrò òun bóun ni kìníkà sálàáfíà ni tí kò sí problem tí gbogbo nǹkan lọ létòlétò gbà tó di wípé ó lóyún ó lòun mà torí pé kò yàtọ̀ nú ohun wọ́n gbà tó di pó bímọ òun wá pèjọ kan òun wá gbóhùn tí ọmọ ìkéré ń ké ọmọ ọwọ́ sáàmà lókun alẹ́kùn sàlám ẹkùn tọ́jú o pọ̀tọ̀ ó tún wò pé ọmọ tó ọmọ ìkéré nìbọ̀ ó ti yẹ kó dàgbà tayọ kó mọ̀ ń sun ẹkún bí ọmọ ìkéré àdísọ ọmọ onígbà tó ń sojú ìtọ́ ọmọdún méjì ẹkún ọmọdún méjì lóhun yàtọ̀ sọmọ tí wọ́n sẹ̀ bí lọ́mọ òjọ́ ìyàwó mi ò lè rọmọ igbóló ti fẹ́ rọmọ ọwọ́ bóyá ọmọ tèmi náà ló ń ké lẹ́yìn ọdún méjì ọmọ tẹ̀ ti tọ́ ọdún mẹ́ta torí ọmọ tẹ̀ yẹn gan sí bí ọdún kan ló travel àwọn ọmọ méjì ẹ̀ náà ti pé ọdún méjì wọ́n gbọ́dún kan lọ́wọ́ ara wọn tọ́ olóòkàn òun bá sọ fún ìyàwó òun pé ọjọ́ báyìí lóòun ó dé o nínú ẹ̀ sí dùn òun pàbúrò náà nínú ẹ̀ náà dùn airport wọlé fẹ́ dé sí táwa pàdé yín bẹ̀ wọn ò fún in fact èsù yẹn lò wọ́n débi wípé kò sí ọ̀nà tó fi lè tó fi lè fúnra nà ẹnugbà tó ń dé airport nàìjíríà ó kàn rí kọ́ọ̀lù olórí ẹbí ni wọn ò jí délé ah wọ́n sì mọ́ pé gbogbo fámílì náà tẹ́lẹ̀ náà wọ́n sì sọ fólé rẹ̀ bí náà pé wọ́n ti parí kọ́ọ̀sì wọ́n ti ń bọ̀ wálé pàtó ah, ń dé airport kàn rí kọ́ọ̀lù ẹ̀ kọ́ọ̀lù wọlé ah, bóò ní ní ìrìn àjò ah, alhamdulillah mo wà ní airport ọ̀dà ọ̀dà àwa náà mọ́nítọ̀ rẹ̀ ẹ̀ tó bá ti ń bọ̀ ya ilé ọ̀dọ̀ mi náà ayàtọ̀ wọ́n ti pé bíbà sí lórí ẹbí àbúrò lọ́sí wà pàdé òun àmọ́ ìyàwó ni ó wà ìyàwó wà ní ilé olórí ẹbí tọ̀dá àwọn àgbà ẹbí tó kù ọmọ mẹ́ta náà bẹ ní ọwọ́ ẹ̀ àmọ́ àbúrò òun wá wá pàdé òun bọ̀dá mẹ́ káàbọ̀ nígbó yára mú un ṣe tọ̀ ó sì kó ná ọkọ̀ tó gbé wá ó sì gbé òun padà sí àwọn sì yà sí ilé olórí ẹbí wọ́n ti rò pé mọ́ ṣe péjọ yẹn bóyá ó kàn fẹ́ wẹ́kọ́mù náà ní pétọ̀ torí ẹni tó wúlò lẹ́rí bá sàbí gbogbo àdúrà tán ó sórí kì só ńlá ó ṣe gbogbo ẹ̀gbẹ́ tọ́ nǹkan ẹni ẹbí méjì ní ó bí yàn mọ́ níbẹ̀ ní tọ́ méjì náà ní ẹ̀ ní bàbá ẹ̀ níyàwó láàrin wa bẹ́ẹ̀ ṣe ń sora yín látọwọ́ náà nìyí kékeré jẹ́ ti sọ bàbá àti ìyá nù ẹ̀mẹ́jì náà lẹ́yìn jẹ́lẹ́jẹ́lẹ́ lẹ́yìn gbẹ̀tẹ̀lẹ́ ra yín káàkiri èso onírà yín wọ̀ lónìí àmì kò sí tó lè ṣẹlẹ̀ àbí kò fi mọ́ lọ́hùn kò sí tó ṣẹlẹ̀ ẹ̀dẹ́yẹ̀ kan ò rí mọ́jẹ́ kí nǹkan dẹ́rọ ọ̀rọ̀ kan bọ́ àmọ́jàwó òun sàdújókò wà bá òun sàdújókò kí ló ń ṣẹlẹ̀ òun wo ọmọ tó ń gẹ́gẹ́ tó ti dàgbà òun wò méjèèjì náà wọ́n jọra wọn ìbẹ̀lá ṣe ń fún un pé nìkan ẹ̀dí méjì kí ló bí ni tó bá ti ẹ̀kú nìsín àbúrò náà ló sùkú ẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ wọn sà ń sọ ẹni tó sọ̀rọ̀ ní wípé àbúrò rẹ̀ eléré ipá ní eléré ipá ní ó bá jánu pádọ́dọ̀ ìyàwó ẹ̀ nígbà tó sì ń lé kó sì máa wojú tó bí ọlọ́run ìbejì làǹtìláǹtì àwọn nìyí ọlọ́run dákẹ́ láàbúrò ti sorí sódò kò lè wojú ọmọ ìyàwó ti korí sódò ló dákẹ́ wọ́n sàtọ́ gbọ́ ọ̀rọ̀ yẹn olóhùn tó kẹ́ báyìí ó wá sọ̀rọ̀ ní olóòlòwò lọ́rọ̀ èyí tí sáà fi yìí kí kí n tó lọ wọ́n ní ẹ̀tọ̀ wọ́n sì fàyẹ mọ́ra wọ́n sì kó ná ọkọ̀ lọ́gbàrà sílé kò sógbóhùn kan láì tóhun gbogbo àwọn àgbà mẹ̀lẹ́bí ẹmọ́ ìyàwó òun àbúrò òun kò kò ní ó lára láti yọ̀ndẹ́ àbọ̀ràn yẹn ni kó sì túnmọ̀ jẹ́yàwó òun oníkèé sọ̀rọ̀ yẹn tọ̀ àmọ́ máa lèlè àbúrò rẹ̀ bí olóòtú náà mọ̀kọ́ máa lè yan adájọ́ mọ́ mùsùlùmí yóò kàn mọ ọrùn mọ́ra náà ni kódà irú obìnrin yẹn gan tí rẹ̀ bá pé kò yóò lóun náà tí ọkọ tí ẹ̀ gan bá tẹ̀ lóun yọ̀ǹda ẹ̀ gan fọ́ kò yẹ kó lóun ó dúró torí kò lè rí sẹ̀mí gidi lòun bó bá rọ́kọ tó fẹ́ ní gangan ẹ̀rọ mọ̀ bá ọkẹ́ olè ìbálẹ̀ ní olè mọ́ láti ń sọ wípé ìwà ìmọ̀ ní àmọ́ ìwà jàǹbá ó kìí tó bàjẹ́ náà àwùjọ wa mélòó mélòó ni wípé ẹ bá ń ṣáájò fún níyàwó níyàwó tó díyàwó àfà ẹ bá ń ṣáájò fún láti wọn náà tàpẹ̀lẹ̀ máa ṣáájò fúnra rẹ̀ ọmọ rẹ̀ ó dọmọ ọlọ́mà ìyàwó rẹ̀ ó jíyàwó níyàwó mọ̀ wùyàwó rẹ̀ lókèrè báyìí ó sì máa sun ẹkún mélòó mélòó ni kò tí ìrọmọ bí babaláwo ẹbá sàṣìjẹ́ fún kólè lóyún tó dìyàwó aláwo mélòó mélòó náà sì ní obìnrin olóbìnrin tá lọ sábẹ́ ààbò olùṣọ́ tó lùṣọ́ kàn bí mọ́ lọ rẹ̀ Allah subhanahu wa ta'ala ó pàṣẹ irun kíkí ó pàṣẹ àwẹ̀ gbígbà ó pàṣẹ zakati yíyọ gbogbo nǹkan ẹ̀sìn ló pàṣẹ bó ti pàṣẹ àwọn nǹkan ẹ̀sìn wọ̀nyí bẹ́ẹ̀ náà ló pàṣẹ ní jíjá mẹ́rin inna allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha Olúwa wa ó pa yín láṣẹ kẹ́ẹ̀dá àmánà padà sọ́dọ̀ àwọn tí wọ́n ní afẹ́ ní ẹ sì mọ̀ pé lábẹ́ òfin ẹ̀sìn al'amuru yufidul wujub bọ́lọ̀ bá ti pààyàn láṣẹ nǹkan ó dọ̀ràn yẹn nìyẹn kìí tí ń bá fẹ́ mo lè dá padà fún tí ń bá fẹ́ mo lè jẹ́mọ́lẹ̀ ó lè jẹ́mọ́lẹ̀ ò kìí tẹ̀tọ́ rẹ̀ àmọ́nà lámọ́nà ní tí wọ́n fi pamọ́ sí ọlọ́dọ̀ dá padà fẹ́ tó ní ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni al tábọ̀rọ̀ dápadà yìí lórí àwa èèyàn ìran méjì ni huququllahi ta'ala min salatin wa siyamin wa ghayrihima ìwọ̀ tọ́lọ́run ọba níbi kákírun kágbàwẹ̀ àtàwọn òfin ẹ̀sìn míì àmànà tí ọlọ́run ọba ni agbọ́dọ̀ pé tọ́lọ́run bí wá ká gbìyànjú kádàbàrà fẹ́ tó ní àwọn ọ̀nà wọn láti máa wá rí àmánà pípé ẹlòmílé ní bí irú àmánà níbo àmánà níbi kí níkan àwọn ọ̀nà wọn yìí lóyìn nǹkan wọn bí wọ́n ti kéré ma ẹjá sọ àmánà láwọn ọ̀nà wọ̀nyí ọ̀nà àkọ́kọ́ gbogbo ẹni bá ń yalé káàkiri ń jàǹbá àmánà ọlọ́run ọba àmánà tọ́lọ́run fi sí wa lọ́dọ̀ ní wípé iyyaka na'budu wa iyyaka nasta'in ìwà ńlẹ̀ ayé wa ànílẹ́lómi táàmà sí àfọlọ́hun ànílẹ́lómi táàmà sọ pé nǹkan báyìí náà la fẹ́ ṣe talẹ́ tí ó kún wa lọ́wọ́lé lórí ní tọ́mọ̀ ẹ̀dá èèyàn kan ò lè kàbálé lórí àfọlọ́hun àmánà ní ìbùdíyà baliya afqalul amanat the heaviest trust the heaviest trust àmọ́nà tó wúwo jù láyé làmọ́nà ojú ọlọ́run dá ọmú sùlùmí ní mùmìnì ó gbọ́dọ̀ fojú tó ìgbàgbọ́ yẹn tó fi síwájú ọlọ́run ní gbogbo orin tó bá rìn tó bá padà síwájú gbogbo orin tó bá rìn ọlọ́run tó padà síwájú ọlọ́run tí ń jọmọ lẹ́yìn ànábì tó tọ́ tó nínú ti tó bá padà síwájú ọlọ́run lẹ́ni ibi tẹ́sù ti lò ó jàmbá àmànà eléyìí torí pé ìmọ̀ tẹ́ ríyàn ìmọ̀ ẹ̀sìn tí gbogbo ìjà máa tó tóbi jùlọ láyé rẹ̀ fáwọn èèyàn mọ́tù bá mi mọ́dọ̀gbọ́n sí i bóyá ìdọ́kùnrin lè fẹ́ràn rẹ ní àbí kó fi lè sọ àwọn èèyàn dẹ́rú mọ́dọ̀gbọ́n sí tó rọ́lọ́ bí wọ́n léèrè agbègbè kejì láti máa sọ àmánà àmánà tó fi al-mas'uliyyati wal-qiyada ìsọ àmánà níbi àwọn ojúṣe tí wọ́n fi kọ́ wa lọ́rùn àti ibi ipò tí wọ́n fi wá sí ó jẹ́ kánsílọ̀ ó jẹ́ chairman ó jẹ́ commissioner ó jẹ́ minister ó jẹ́ president ó jẹ́ baálé ilé gbọ́dọ̀ sọ ní o torí wípé àná Muhammad alayhi salatu wassalam ọba lọ́hùn alata tàmílù ní sinmi náà ló ṣiṣẹ́ kan tí ó máa bọ̀ ṣiṣẹ́ tẹ́mi náà ó jẹ́ ọjọ́ anábíwá ni anábíwò ah, títí ya bazar wa buzar innaka da'if o weak o weak o le dupo o le, o le ma o le ma ma na ikuse ẹni bá weak o le ma ma na kuse en tí ó rí aburuto ni lè ko en tí ó rí dáadáa tí ó lè encourage àwọn kan èèyàn ṣe ẹni tí ó ní charisma pé a fẹ́ ṣe nǹkan báyìí ẹ jẹ́ ká kọ́ ni tàwọn èèyàn tí wọ́n ṣe ẹni tí ò ní kárísímà pé nǹkan báyìí ò dáa bóò láti fẹ́ sensitize àwọn èèyàn tí kò tó kò dáa tó kó oúnjẹ yóò ẹni tọ́lọ̀ ò bá bùn kò gbọ́dọ̀ máa tẹ́rí sí ti irú èèyàn bẹ́ẹ̀ ni àbúzọ́ so tó ń rí yìí ó kan wà inú àyè tó ní kí n fi ọ́ há yẹn kí wọ́n náà máa darí àwọn èèyàn kí sa ah amana ni wa innaha ya mace khizyun wa amana lọ́jọ́ alìkìyàmà ẹ̀sìn ni tí jàmánà na nàdámà àbámà ni gbogbo wọ́ta físíkò kan láyé principal air teacher kódà hod department vc ọba àlò àwọn aláṣẹ káàkiri bẹ́ẹ̀ gbogbo wa ń dúró mínà fẹ́ ẹ̀sìn ọjọ́ gbé ni àbùkù wa ń di ẹ àbámọ̀ ní lẹ́nu méjì sí lọ́wọ́ ọba tó ẹnu tó du ipò olórí ẹbí ilé wọn ló fi torí ẹ̀dí àwọn ajé ọlọ́run torí kọ̀ ọ̀tọ̀ lẹ́n tó kàn tẹ́yẹn náà sì ní kábá kó lè darí mọ̀lẹ́bí ló ń bá ní rárá o èmi náà ó jẹ́ yóò bá lọ sí bọ̀bẹ́ fáwọn kọ̀ọ̀kan nínú yáà ah, ó kàwé ó ríta ọ̀sẹ̀ kìnnìkan olórí olójẹ́ mọ́gàgì jẹ́mọ̀ mùsùlùmí kí ní mú káwọn èèyàn mọ́ ní àmánà bí nǹkan méjì ni ọlọ́run sì gbé nǹkan yẹn wá nínú àyà Qur'an ó ní yá ayọ́ alladhina amanu la takhunu Allaha war-rasul wa takhunu amanatikum wa antum lé lórí gbogbo láàkó